àwọn aládùn rèé o ìkìlẹ̀ eh, ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà papa mama bébí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ bò <laughs> ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. Eh. àwọn aládùn rèé o. Eh. àwọn aládùúrè òwe àwọn aládùn eh, eh, eh, kájọ máa ṣeré òwe kẹsíkẹsíkẹ àwọn aládùúrè òwe òyìnbó bò. mo mọ bínú lọ́wọ́ <laughs> tí o bá rí mi ní ojú agbo yẹn ah, mo dagboru kékeré ni mo kéré ọbẹ̀ dùn àti iyọ̀ pé sínú ẹ̀ mo ìwà yẹn ah! mo dagboru mo mà dagboru o mo mo kọ́ débẹ̀ mo kọ́ ṣàkàrà wọn náà mo fún ọ lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ ilé ń ṣe ìgínní mo sọ̀rọ̀ pé ó jọ mí ni wàá sharp wàá sharp ilẹ̀ ẹ̀rẹ́ báyìí lọ́wọ́ yẹn máa wà sharp sharp sharp sharp ó ló ń ṣe sharp sharp sharp. Ah, ọmọ yẹn ah, ń jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ ti gbọ́ oríṣiríṣi sùn ẹgbẹ́ ijó rìndìnrìn ẹ mú kó lára ijó sínú tàgbàdé ìlú sínú rẹ́gí ló ṣe lára ọ̀dọ́ o ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ o ẹ lọ gbómi lákàná sínú gbòde ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ o ẹ lọ gbómi lákàná sínú gbòde ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ o ẹ lọ gbómi ńlá kaná sínà gbòde sínà gbòde ah, sínà gbòde sínà gbòde oh, sínà gbòde ah! ìkọ́ tó wà mẹ́ ìlú tó burú nínú orin yẹn òun ni seven ah, seven seven seven seven is a number olúwa ṣìnà arásìjẹ wọn o arásìjẹ wọn o. Ah! three seven eight adasi jẹ wọn o eh? Eh? seven seven eh, eight oh, adasi jẹ wọn o eight ninety o adasi jẹ wọn o nine ninety ra adasi jẹ wọn. Ah, ah. dagboru lẹ fi wé ṣe ẹ dagboru rú. olùwà tí o bá mọ ọkọ tó ń pè mí gbà yẹn. kí ni ọba àwọn boys. ẹ king of boys. olùwà o. baálé odidi ìlú kan. president ìlú kan ni. ee o èmi rè. ee o. <laughs> Oh. Ah, ah, ẹ pẹ̀lẹ́ ẹ eh, ah. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹlẹ. Eh. ara ti ń dara àgbà ni. Eh. ara wo kókókó lára ọ̀tá tèmi lé wo yìí ó ti rẹ o. àmọ́ ní kò rẹ̀ mí kí ló dé. fàdìgbẹ́ jẹ́ máa ń bomi wá. kí ló dé mọ́ ní mi ò fẹ́ mọ́ ní kò tí kò tó ṣe mí. míìkì tútù ńkọ́ ìyẹn náà lè ṣe mm. ìyẹn lè ṣe ṣe gbọ́ ẹ ṣe. kò sí wàhálà. Zegboski pàdé mi bó ah. ṣe rí ẹ dáadáa ní ìwé kó eh. pẹpẹ tó yìí. Ah, mo pẹpẹ. Ah, ọ pẹpẹ. <laughs> ó ga. Eh co-designer <laughs> on designer gbókè gbókè àwọn nìyẹn ònìyẹn ó pẹpẹ eh, funfun nẹnẹ ni ìṣẹ̀dá ló ṣe ìṣẹ̀dá ló ṣe tó fi pẹpẹ. Ah, ìṣẹ̀dá ló ń jó gbogbo. Eh, eh, ah, yẹn náà da yẹn náà da. tí o tiẹ̀ rí kí ni yẹn. nǹkan kan ni mo wá rí ẹ fún kó tó di pé mo bá jó lẹ̀. jẹ́ ká lọ sọ́nu ilé. àkùsí ah, wàhálà já lọ nu ilé. ẹ wo ẹ má gbàgbé míìkì yẹn o mi ì dẹ̀ má tẹ bá rí mọ́ọ̀tì sí ṣe é gbọ́ ẹ ṣe. Ah. olúwa o. bí kata ṣe sùn kátakátá. ó ga ọ. o sọ fún mi pé wọ́n wà nílé. Ah, wọn náà béèrè. Ah, nǹkan tẹ́mi fẹ́ sọ fún ẹ etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. wà á bí kó sọ nǹkan tó fẹ́ sọ fún mi jàre. bóyá ká lọ sọ́ǹtà. jókòó kó sọ jàre. ṣùgbọ́n máa gbọ́ nǹkan tá fẹ́ sọ ni àwọn ilé ti sùn. sórí junior tí mo rí mo ṣe múra báyìí. Ah, mo rí gbogbo pẹpẹ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ kan wà ní eré àwa tó ṣẹ̀ṣẹ̀ kó dádúgbò wa báyìí wọn ọmọ yẹn fáìn bàjẹ́ wọn á fẹ́ kó o kọ́ mi ní àwọn òyìnbó ńláńlá tó máa ń sọ yẹn tí màá fi tóòsì ẹ̀ tó fi máa gbà fún mi. Ah! kí ló dé ah, kí ló dé má pariwo má jẹ́ kí n jì aṣọ lẹ́tọ̀ àṣeyàn burúkú ni ọlọ́tẹ̀. kí ló dé kí ni mo ṣe ìwọ yìí kí ni mo ṣe so bó ṣe máa ń ṣe pé o láìkì jùmọ̀kẹ́ o fẹ́ràn jùmọ̀kẹ́ àṣé o ti láìkì ẹlòmíín sádùúgbò ẹ. Ah, rárá rárá mo láìkì jùmọ̀kẹ́. o láìkì jùmọ̀kẹ́ wọ́n fẹ́ máa títì lórí jùmọ̀kẹ́ o tún fẹ́ kí èmi kí n máa kọ́ ẹ̀kọ́ àṣẹ títì lórí jùmọ̀kẹ́. Ah, pariwo àní mo láìkì jùmọ̀kẹ́ sí ṣùgbọ́n nígbà tó dé pé láti yóò téèyàn tiẹ̀ ti ń bá sọ̀rọ̀ tí ò tiẹ̀ gbọ́ tó kàn lágídí ṣé èèyàn oníwo bòmí. ṣé òun gbé kò bí láìkì àti máa ṣàkọ ni sakọ. yìí nà ó. ẹ o da títí tí ó fi gbà jẹ́ kí n tiẹ̀ fi máa bómi ilé ìsọ̀rọ̀ náà kó o bá mi sọ fún kó dé gbà kó o kọ́ mi bí wàá ṣe bọ́mọ yẹn sọ̀rọ̀. kì í pẹ́ bí wàá ṣe bọ́mọ yẹn sọ̀rọ̀. Eh, àbí ah ṣé tẹ́bí bá ń sàn pààyàn téèyàn bá gbé ráìsì lè ná kó oúnjẹ tó jiná ó sà lè mú gàrí ah, títí tí ráìsì ó fi jiná. ta ni gàrí ta ni ráìsì. Jùmọ̀kẹ́ ni ráìsì ọmọ tàdúgbò mi ni gàrí. Ah, eh. so oúnjẹ ló tún fi ń ṣàpẹrẹ òun fi sísítà tèmi òfin ṣàpẹrẹ òfin ṣàpẹrẹ òfin òun fún àrùngàn. ṣe bí nǹkan tó bá dùn la fi ń wéhun ikú lè yé dáadáa náà ni. kó lè yé mi dáadáa. Ah. ó dáa kò sí wàhálà ó ṣáà máa ná ẹ lówó. Ah, owó ah. owó yìí náà ní nǹkan ó dàbí èlò ten thousand naira. ten thousand naira. ẹ kí ni. lẹ́sìn pé kó o kọ́ mi bí màá ṣe bóbìnrin sọ̀rọ̀ ṣé mo ní kó o bá ń gbé lásàntẹ́ ni. iye ò kàn mí o ṣe bí wọn ló fẹ́ lọ́ọ́ máa tóòsì gàrí ìyẹn ò kàn mí ten thousand naira ló máa ná ẹ. Ah. ó dáa jẹ́ kí n fún ẹ ní three thousand naira. ó tó ná. Ah, ṣebí téèyàn bá ṣàfihàn oúnjẹ lọ́jà tí ó tí ó bá tí ó bá tó iye tó wà lápò èèyàn èyí ó sàánú. ìwọ nàpọ̀ ráìsì wọ́ọ̀fù ni sọ fún mi. àwọn ti fàyàwọ́ la máa ń rà. ten thousand naira àbí mi kọ́ ẹ ní anything. ó dàbọ̀. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ̀ṣkẹ̀ṣkẹ̀ àwọn aládùn rẹ o. sórí mò ń bọ̀ ní ìsìn. ok kò sí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ fine sà. sára dẹ̀ ti wà òkè báyìí. ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ mílìkì yẹn kọ́. mílìkì. Hmm. Ah. Ah, mílìkì ṣèbí téèyàn bá ń wúkọ́ ṣèbó mi lèèyàn máa ń mu omi hmm. tútù. kò tiẹ̀ sí mílìkì kankan nu ilé. Ah, kí ilẹ̀ wá dà mí láàmì fún ara mi yà ṣé mo yẹ mí sókè mi sódò yẹn mo lè múra mi dúró torí mílìkì mo ṣe mí sókè mo mi sódò kí ló ṣe yín. Eh, junior wo eh. fún wọn ní gàrí àtomi tútù. ṣẹ́gbó òṣìṣẹ́ eh, mílìkì máa wà ní àbí. mílìkì kò sí mílìkì inú ẹ̀. kò sí mílìkì o. àfin òṣì bó ṣe rí olójú dúdú. o junior. ẹ jẹ lọ kó kinní yẹn wá. kò sí wa jẹ kó pé o. kíni. jẹ kó pé o. èwo ni karama. ó dà. tí o bá pé iye tí n bá fún ẹ ń bẹ tó bá yá màmá fún ẹ ní yòókù. sẹ́gbọ̀wẹ̀. èmi náà ṣáà ti ṣòro fún ẹ rí. sẹ́gbọ̀wẹ̀. o ti dà. ló ń bọ̀. ǹjẹ́ kò sí wàhálà. kí ló sì. Ah, kò sí kò sí o <laughs> ti yé mi o <laughs> yé mi ọ̀rọ̀ owó ni. ìwé <laughs> eh, eh, eh, ló ń bojú ọ̀rẹ́ jẹ́jà rẹ̀. kí sì ìgbà tó kàn yín bẹ́ẹ̀. kí n gbẹ́nu nìyẹn o. Ah, ẹni omi ò jẹ́ gbà mi àmì ò lè sọ orú ẹ̀. onírun mi rùn nìyẹn o. Ah, èmi. Ah. kí ló wá sọ. mi sọ ọ̀hún kan mú kan ní pé ìjọba. olórí mi ò pé. ẹ ẹ láéláé èmi ha olórí kí ló pè mí sí onímọ̀ obìnrin. ẹ ìkọ́ tó sọ ni. o dẹ má bínú sa. Ah, láàrin òjò ṣe ojú ìtọ́ pé. ó dà mo ti lọ ẹ má bínú. <laughs> Fọláṣadé ayaba. ọkọ mi olówó orí mi. àlè hmm, ẹlòmíì. ẹ ẹ àlè nobody. dúró <laughs> náà ọláìwájú ṣé kò kí n ṣe pé bí mi ò ṣe sí nílé báyìí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn wọ́n ti ń flock around ẹ̀ ṣá. Ah, ah, ẹ dẹ̀ farabalẹ̀ akọ̀fin bá yín ṣeré náà ni ah, mo ṣe wá ká ẹ lára báyìí. àwo wo jẹ́ kó ká mi lára o àbí kérékéré wo nìyẹn kẹ. má bínú. ìwọ mo ṣáà mọ bó ṣe máa ń mu sí mi lórí ṣá. <laughs> anyway báwo ni gbogbo ilé. ẹ eh, gbogbo wa wà everybody is fine ẹ̀hún eh, náà ńkọ́. èmi náà wà òkè jàre ọ̀làǹrẹ̀wájú mo mí ìsẹ́ o ahùn. àpà èwo kí kí ni ahùn. ẹ eh, àwọn ọmọ yìí náà kọ́ ni mo máa ṣe gbọ́dọ̀ ṣe máa ń dún lórí fóònù yẹn tó bá ń bára wọn discuss tó bá ń sọ̀rọ̀ wọn á ní ahùn. <laughs> Ah, I can't even wait to be back home. I can't wait to have you back home too my love. wo ọkọ mi owó ti tán o mo ti mọ gbogbo wẹ́nẹ̀wẹ́nẹ̀wẹ́nẹ̀wẹ́nẹ̀ iná <laughs> ibìkan ló máa já sí owó ti tán iná ṣáni ṣá Fọláṣadé owó ìṣe máa tán lọ́wọ́ tiẹ̀ ń tiẹ̀ ẹ kò sí wàhálà máa sẹ́ni kankan sí ẹ. o ṣe ọkọ mi wo bá mi ṣe kó pọ̀ dáadáa o because mo ní a lot of shopping láti ṣe. àǹtí àǹtí mọ́mí wa nǹkan tí bá ti sẹ́ndì sí yín ní kẹgbà. ó dáa ó ṣe gan ìfẹ́ mi ó dáa bò bá mi kí àwọn junior. ẹ kò sí wàhálà wọn máa gbọ́. all right darling i love you. I love you too. Bye bye. Mm, women and money, especially my wife. mm. ẹ mọ yẹn ń jàre àṣàn ẹgẹ lásán nílé yìí ṣé bọ́ yẹn ń jẹ̀ṣẹ̀ rè ọ́ mo jẹ́rìí ara mi. ẹ <laughs> mi ọmọ ní ìgbà kékeré mi pí eh, pí bá fún báyìí mo ṣe báyìí. Ah. Ah. ṣé ẹ máa fi lè wé gidi gbogbo ìgbà yẹn ni. ó dà gbọ́mọ yóò mọ irúyàn tó irúyàn tó mo jẹ́ kékeré ó mọ orúkọ mi kékeré ni ah. èmi ọba àwọn boys <laughs> kò kúrú kò ga jù kò gbẹ jù kò sọ́ra jù ọmọ nàbà ń sìn ẹ bá lọ sọ yẹn fáwọn onígẹ̀. àmọ́ ye a sì rè ní wọ́pẹ́ kele. tó bá gbàyàn nìkan kí lélẹ̀ ó máa máa gbàbẹ̀ mú mi ní ìgẹ̀ kọ́ lé léyìí o. kí ni. ah sandpaper ni o. Ah, Fádébọ̀ catastrophe. kákàdé ẹ pẹ̀lẹ́ mo? lè I rárá pẹ̀lẹ́ tiẹ̀. mo ti jì orí pé àtọ́jú oorun mo ti ń bá ẹ sọ̀rọ̀. mo rí náà. yeah hello yes um, black gate yẹn. Yeah um, ẹ máa kọjá bí um, third roundabout yẹn ok ẹ ti wá ń ta. Ok, ok, mo ń bọ̀ ó dàbọ̀ sá ó dàbọ̀ okay. àwọn méjì nìkan ló wà mí lórí ìjókòó àbí ọmọ yìí gan ṣe. ẹ rí ṣọlá ni. kí ló ṣe ṣọlá. Ah, ṣé ẹ rí ni ah, ṣó ga sí ni. Eh, ó ga sí. Eh, eh, ah, èmi náà ṣáà mo ti observe ẹ ọmọ yẹn ti fẹ́ ga tó mi sìn. ẹ o ti fẹ́ ga tó yàrá èdè ó ti fẹ́ ga tó yàrá lóòótọ́ ìwọ tí mò ń tì síwájú mò ń tì ẹ mò ń tì ẹ olóòótọ́ ẹ̀ńtọ́ o ń tẹ̀lé mi. àníyàn bọ́kùnrin sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ ẹ̀gbọ́n tó ń bọ́kùnrin sọ̀rọ̀ lórí fóònù ni ah, ah. ẹ irikun ó ti bẹ̀rẹ̀ irikun nìyẹn. báwo la ṣe mọ àmọ́ ẹgbẹ́ iṣan láti bẹ̀rẹ̀ irikun ni. àti bá àti ẹ̀mẹ́ tó bá sọ̀rọ̀ gan-an. kí ló fún yín ní impression pé ọkùnrin ló ń bá sọ̀rọ̀ lórí fóònù. ṣé wọ́n á jẹ́ gẹ́gẹ́ ìwọ mọ̀ yán kí ni ṣé bí mo ti kí yín lẹ́ẹ̀kan nígbà tí mo wá. ẹ so ẹ̀ẹ̀kan yẹn kò yàtọ̀ sísìn afárá yóò kọ kíyàn wọn wọ́n yẹ wọ́n yẹ gọ̀nà nìyẹn àfin òsì olójú dúdú ìwọ náà ká. ìṣẹ́rí bá tẹ̀yìn sọ lọ ṣẹ́rí ṣọlá. ṣọlá amórì mo pàdé ẹ̀ lọ́nà nísìnyí nígbà tí mò ń bọ̀ mo tiẹ̀ ń pè gan-an kò kò dá mi lówó fẹ́ wọnú mọ́tò dúdú kan báyìí bóyá ó ń kánjú lọ bìkan. ó ń kánjú lọ ṣe ṣìnà ní. ó ah, mọ̀ ah. kí ló fún yín ní impression yẹn pé ọkùnrin ló ń bá sọ̀rọ̀. ó tẹ̀lé abẹ́ ah. ó dà. ẹ ṣì pàdé ni. jókòó. báwo ni sọ́gbó wẹ̀. Oh. jókòó. Oh ẹ pẹ̀lẹ́ bọ̀dà. wo. má lọ fi lọ́sọ̀rọ̀ ìlẹ́sùn. ọ̀gọ́dẹ̀ sọ̀rọ̀ yé mi. ẹ eh, ẹ bá dá wọn lóhùn torí sọlá ló ṣe ń sọ̀rọ̀ o. kí ló ṣe sọlá. ọmọ yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìnkùnrin. kí ló rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ o. ẹ ẹ sẹ́gun ẹ̀ sọ̀rọ̀. mi ò mọ nǹkan kan mi ò rí nǹkan kan. wọ́n ní pé kò sọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà tó rí sọlá. ẹ nǹkan kò ṣẹlẹ̀. àṣẹgbọ́wọ́ ẹ̀ wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní ilé tó sọ lẹ́ẹ̀kan yẹn kó tún sọ political baboon. political baboon ẹ wo dádì ẹ wo ẹ kìlọ̀ fún bọ̀dà kàtà o wọ́n dẹ̀ máa pèèyàn ní political babu political babu ṣé political babu ni ìyá àti bàbá mi sọ mí ni. ìwọ náà sọ̀rọ̀ ẹ má bínú sẹ́gun ẹ̀ má bínú ìwọ náà yé pé gbogbo nǹkan everything ló jọ political babu lójú tiẹ̀ má bínú jàre sẹ́gun ẹ̀ so ẹ mọ̀ ń kí ni wọ́n tó kó ṣẹlẹ̀ kí ló rí. sọ̀rọ̀. dájú ẹ wò ìgbà tí mò ń bọ̀ nísìnyí ni mo rí sọlá tó wọnú mọ́tò dúdú kan báyìí mọ́tò yẹn ti ẹ̀ fáìn gan mọ́tò yẹn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tí ah! yẹn filẹ gbogbo ẹ filẹ ṣe gbogbo alásọdùn ni alásọdùn. ó ti tó ó ti tó ṣé nǹkan tó béèrè lọ́wọ́ ẹ̀ ló sọ yẹn ni. wo jẹ́ kó sọ̀kan tójú ẹ̀ rí o jẹ́ kó sọ̀kan tójú ẹ̀ rí o. well well èmi ò rò bí ó wà constitutionally uh, approved Kakoma uh, assume it's, it's, it's wrong. ṣe rí Only ní strategy kan tá a lò ní political party wa tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ now in a case like this a máa set up committee maybe seven twenty one ìgbà mi ò máa ń tóbi. no way no way mi ò lè tolerate wà pálapàla mi ò lè tolerate ìrìnkúrìn nínú ilé mi i cannot and i will not. kó má lọ jẹ́ pé irú ìrìn tí Jùmọ̀kẹ́ rìn náà nìyẹn ní. Ah, hmm. ah. Ah, ṣé gbogbo ẹ̀ ṣé gbogbo ẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn o mọgbọ́n dání. bẹ́ẹ̀ni o. orí ẹ pé. dadi àbúrò mi ò lè máa rìnrìn kan mm. dadi àbúrò mi ò lè máa rìnrìn kan ni mo trust yẹ. jeboy jeboy ẹ jẹ́ kí amúnákò nù lé o ti gbọ́. èmi ṣáà trust èmi tó bá rìn kùnú máa tọ́ lọ́kùnrin rìn kùnú. èmi mọ̀ ni. hello hello Jumoke my daughter. Jumoke ọmọ bàbá ẹ̀ <laughs> how are you there? no no kò sí problem mo kàn ní kí n pè é kí n wo àlàáfíà ní ibo ló wà gan wáyé ilé ọ̀rẹ́ ọkùnrin àbí obìnrin obìnrin <laughs> mo jẹ́ ẹ̀jẹ̀ rí ẹ náà mo jẹ́ rí ẹ ẹ gbé fóònù fún kí n bá sọ̀rọ̀. No, mo kàn fẹ́ kí náà ni ẹni tó ń tọ́jú ọmọ mi ọ̀rẹ́ you know, hello dear how are you yóò da fún ẹ ọ̀rọ̀ yẹn á dayọ̀ ẹ má já o ẹ má bàrà yín já o ò ṣe má jà ok ok Jùmọ̀kẹ́ mo kàn ní kí ẹ náà ni màá wá gbọ́ pẹ̀lẹ́. Ah. Ah, kí ló ti jẹlẹ kí lẹ ń ṣe ọkùn no ibi ni sọlá máa dé bá mi ah. sórí mo ṣe jókòó tí mo ṣe ká yìí bẹ́ẹ̀ ni sọlá máa dé bá mi bì. Eh, kí ló máa wá ṣe. tó bá dé hmm. tó bá dé àmàrí hmm. yes. ṣẹ́gun ẹ̀rọ kan tí ọ̀rọ̀ wa nílé jọ rẹ̀. Ah, àjọ jókòó ni. Ah, nílé mi hmm. no no no no mi ò lè gbà ẹwọ eh, eh, fẹ́ ka constitution mi o. àwọn aládùn kájọ máa ṣeré o ẹsẹ̀ skẹ́skẹ́ àwọn aládùn o. sẹ́gun rẹ̀ owó yẹn dà. mo fẹ́ mú jáde fún ẹ ò ní. five k lélẹ̀. bá mi gbà bẹ́ẹ̀ kí n bẹ gbà bẹ́ẹ̀. wo kò sọ̀rọ̀ ẹnu business wa fún mi ah, ah. ten thousand ni o. Ah, mo gbàlejò mo gbọ́nà jọ gan lélẹ́ yìí. kí wàá kan tèmi ń bẹ̀. ò dé bá mi gbà bẹ́ẹ̀ abáwo ló ti ń ṣe báyìí. o jẹ mi five thousand o. ẹ màá máa fún ẹ. oya <clears throat> jókòó jókòó so oṣù mo next step báyìí ẹ hmm. eh, a máa ní láti get profile lady yẹn. Eh, máa ní láti mọ orí èèyàn tó jẹ́ kí lórúkọ ẹ̀ náà. orúkọ ẹ̀. o tún mọ orúkọ ẹ̀. mo mọ̀ ẹ́ fún mi fún mi ọ̀jẹ̀lábí. fún mi ọ̀jẹ̀lábí. fún mi ọ̀jẹ̀lábí. ah kí ló fẹ́ ṣe so fẹ́ tẹ̀ sójú ẹ̀ ni. ah mo fẹ́ tẹ̀ sójú ẹ̀ mo fẹ́ ṣàṣàn láyìn. níbo mo lo ti fẹ́ yẹ̀ lórí Facebook ni ah ṣó da Facebook mọ́ ni. mi ọ̀jẹ̀lábí. Mm -hmm ṣé òun lè rí. ah òun ni òrìbó fine òrìbó fine ó <laughs> pọn ròdòròdò ó pẹpẹ. <laughs> crush ẹ lélẹ. ee ẹ kí ló pé. crush ilé ti mari. o rà aṣọ funfun tó wọ̀ ni. ee gáwọn ló wọ̀ gáwọn funfun ló wọ̀. ta lè lé lẹ́gbẹ̀ẹ́. ọkùnrin bóyá ọ̀rẹ́ ẹ̀ ni. níbo ló wà yìí kí ló jọ church àbí mosque ẹ bóyá wo dáadáa kí ló ṣẹlẹ̀ eléyìí ti mari èmi ò mọ̀ o ti gba penalty wọ tó ilé eléyìí one chance rè ẹni tó fẹ́ẹ́ fẹ́ tó ló láìkì. nígbà tó ná mọ rẹ́rìn sí mi yóò mọ rẹ́rìn sí mi yóò mọ. ó kàn rẹ́rìn sí ẹ ló ti láìkì ẹ bẹ́yẹn. ṣíọ ọ <laughs> ti gba ẹ Ọlọ́run ló ní kí n mọ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ tó yorùbá ah, kan waste owó ní báyìí pẹ̀lẹ́ yorùbá kan lọ bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ tó ní hmm. báyìí ah, ó yá junior owó tí mo kó fún ẹ bá ń kó. owó wo ló kó fún mi. five thousand tí mo kó fún ẹ ní ìsìn. Ah. ìyẹn ti wọnú àpò mi. ẹ o jẹ́ kó jáde. ẹ o mọ̀ ẹ́ pé ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ kò lè jáde mọ́. ta lọ̀lẹ̀lẹ̀ ta lẹ̀kọ́. owó lọ̀lẹ̀lẹ̀ àpò mi lẹ̀kọ́. àpò ẹ lẹ̀kọ́. ẹ̀kọ́. o tí ì bá mi ṣiṣẹ́ tí mo ní kó o ṣe ṣé bá ah. gbọ̀nsẹ̀ kò ó fúnra wa ní ìsìn náà bíbí làjọ wà. ìyá consultation fee ló ṣẹ̀ṣẹ̀ san yẹn ah, ah. five thousand tó kù wàá san later. ṣé mo gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ ni. ẹ ṣé mo gba fọ́ọ̀mù ni. tó tiẹ̀ kọ́kọ́ sọ fún mi náà máa kọ́ sọ consultation ó ló san yìí ní ìsìn báyìí mo ti bẹ parí iṣẹ́ wàá tún sì jẹ́ bí five thousand. junior ẹ eh? junior ẹ eh? ó jẹ mí five thousand o. junior ti gbá mi. Oh ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kọ́ kò lè jáde mọ́ séèyàn ah, gbọ́dọ̀ sọ lè báyìí pé èèyàn kàn kówó kò sí wàhálà. junior junior. ọ̀nkú bóyá ká pè é ká lè mọ ibi tó wà. níbo ló ti fẹ́ wà níbo ló ti fẹ́ wà. that's not the bad idea kò tètè ọkọ sí mi lẹ́ẹ̀kan. Kò pick ẹ. Bí o busy ni. Hello? Uh, mo sọ̀rọ̀ Ìṣọlá kọ́ ló ń sọ̀rọ̀. Ó lo attend sí client lókè ni. Ó dẹ̀ gbàrí fóònù ẹ̀ sínú mọ́tò. Ẹ ta ta ni ìwọ ta who who the hell? Hello? Olùkọ́ tẹ̀sà. Ah. Ọ̀gbun. Ẹ lè believe nǹkan tí mo gbọ́ o. Kí ni? Kí kí ló wí. ṣe bìlí pé nígbà tí mo pe sọlá fóònù mhm. sọlá ring bọ́t ọkùnrin ló gbé yé ọkùnrin yẹn wá ní god láti máa sọ fún èmi pé sọlá lọ attend sí client ló ń ké ó lọ attend sí client ní òkè ó pípọ̀ lẹ́sùn mọ́tò sálẹ̀ ní o ó lọ attend sí obviously another client ní òkè. oh my god this is a cricum cricum. kí ni cricum tó bá gbọ́dọ̀. it is an unconstitutional political hulabaloo. wo wo wo wo ah wo wo. ṣé mo sọ fún ẹ pákéjì ni o pákéjì ni àpọ́nlé ni client ṣé mo sọ fún ẹ pé kò sọ ọmọ gidi lára ọmọ yẹn kò sí ọmọ gidi kan láì lára ọmọ yẹn. Ah! ẹ̀gbọ́n mi kí ni hmm? ṣé ẹ mọ̀ pé bá ṣe wà ń bí nsìn tẹ̀gbọ́ntàbúrò rà mẹ́tẹ̀ẹ̀ta ṣé mo pé tí bá take drastic step bá ti ń sọ̀rọ̀ báyìí hmm. láti lé ọmọ ẹ̀ kúrò nínú ilé mi ṣe kò wá sọ pé torí pé kì í ṣe àbúrò ẹ̀ àbúrò ìyàwó ẹ̀ ni ṣé mo pé wọ́n ní tí eṣinṣin máa ń jẹ elégbò hmm. kò sẹ́ni tó máa rí o tí elégbò wa bẹ̀rẹ̀ sí ń pa eṣinṣin wọ́n máa pariwo. mo wà lẹ́yìn ẹsẹ̀. ọ̀làdíwájú ṣàdé nìyẹn o ṣàdé ní ọ̀làdíwájú kì í ṣàbúrò ẹ̀ ni kì í ṣàbúrò ẹ̀ ni ẹ̀gbọ́n mi hmm? tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú sọlá tó bá wọnú lẹ́yìn eh. ẹ má sọ̀rọ̀. Ah, èmi sọ̀rọ̀. i'm sending her packing tonight. ní ọ̀rẹ́ sá ń kankan. ọba tí wàá fi gbọ́ òkú lẹ́nu ẹ. Ah, pàdémù pàdémù kò yẹ kẹ́yìn náà máa sọ̀rọ̀ báyìí náà. kíni kíni mo wà lẹ́yìn ẹbí kíni o. ló tàbí jọ ọmọ mi ò kí ni pálapàla náà. tó o bá rí kẹ́lẹ́ yẹn mi ni. pàdémù kò yẹ kẹ́yìn náà máa. bujú sọ̀tọ̀ kíni. ẹ ṣọlá comrade. Ah, ẹ kúlé sà. tábà kúlé kọ́ ló mo ní tí àbá kúlé kọ́ ṣọlá wá síbi kí lójú ẹ̀ bọ́ síbi mo ní tàbá kúlé as a matter of fact a kọ̀ láti kúlé wọ́n bá ṣe wà ń bí àgbàlagbà mẹ́ta ló jókòó síbi àti wà ń lé wo time o ṣe wá fi ẹsẹ̀ yẹ o wá ṣe left right leg o gbẹlẹ́ra o ṣe wá bọ́ọ̀sì who do you think you are nílé mi I still own this house. Yeah. You cannot come to my house and you start flipanting, rigmaroling, gallivanting, and jumping from man to man, car to car. Oh, kò sínú You know, I kan lójú òkúmọ̀ṣẹ́ mú wáyé. Adùn this this this this are the adults? Adults represented. Yes. Who are you? Àbúrò ìyàwó mi ló jẹ́ òní wàá balẹ̀ jẹ́ mọ́ mi lórí. Jùmọ̀ kí wọ́n ṣe báyìí fún sọ́dọ̀ gbọ́. Wọ́n sọ pé nílé yìí sẹ́gbìwẹ̀ ẹni tí ọmọ tó ṣe kù díẹ̀ tàṣẹ́gun ti ẹ̀ fẹ́ sí díẹ̀ lára ó ń rí ẹ ó ń rí ìwọ ó ní káà dúdú ó tún máa sọ ó ní mọ́tò yẹn gan ó dájú tèmi lọ ìwọ sọ pé orí kọ́lọ̀ wo ni brown. no pink ló pe títí ẹ. ìlànà ìbẹ̀rẹ̀ pink ẹ̀gbọ́n mi rí pink car tó wá gbé níbí ó ń rẹ̀ ní náà ṣẹ́gbẹ́ ọ̀ṣẹ́gbẹ́ ọ̀dẹ̀ ni mi ó ń rẹ̀ ní náà. No, it's okay. But no, no, Ale, see, I will call your sister that mo ti di adu ẹ síta. Uh, but this is not funny now. This is koko funny now. Transit me. Mo kò deliver ọjà fún client. Eh? ó lọ deliver ọjà fún client abi. Ó lọ deliver ọjà fún client. Ṣé mo sọ fún ẹ? Ṣé mi sọ fún ẹ? Eh, eh, Ọmọ yóò sọmọ gidi. Ẹ ẹ dúró náà kí ló ń jẹ́ transit? Ẹ filẹ̀. Okay, it's the new taxi system in town. Okay, ẹ jẹ́ kí n wá fi Cause this is actually very funny. Okay, sorry, daddy. Um, <clears throat> ẹ wo òun lélẹ̀ ẹ máa download app yẹn lórí play store location service ló máa ṣiṣẹ́ so ẹ kàn máa put on location yẹn at that point in time so ẹ mọ̀ you click on i need a ride tẹ́bàlẹ̀ tí wàá click on i need a ride ẹ mọ̀ wọ́n ní different kinds of cars exotic cars yeah. luxury cars so ẹ kàn máa decide lè tẹ́ bá fẹ́ prices ẹ̀ ó kọ̀ yàtọ̀ díẹ̀ ni so once you request for the kind of ride you want they come to your address to pick you up tábà lè débi tẹ́ ń lọ wọ́n kàn máa calculate iye miles tẹ́ fi rìn and then ẹ mọ̀ wọ́n á kọ̀ fún yín ní bill yín látọ̀. Ah, eh! <laughs> ah this is very fantastic ẹ wo ìyẹn túmọ̀ sí wípé society wa ó ti ń progress nìyẹn ah i love it i love it ẹ dẹ̀ máa wo as a matter of fact mo máa mo mo máa include ẹ sínú fifty point agenda mi máa lọ sí world meeting ní political rally ni transit yìí ni mo máa order fún the society we develop. keep quiet gbẹnusọwọ you disgrace yourself anywhere and anyhow fantastic. what is fantastic here àbúrò ẹni lè nà ọ ẹgbẹ́ àbúrò ẹ nìyẹn ló ti wọ́n lo app tí taxi wa ń gbé nílé ẹgbẹ́ àbúrò ẹ òun ṣe political agenda. ọmọ tí wàá máa lọ máa lọ dump ẹni village màá gbàgbé síbẹ̀ kó lọ join bàbá bẹ̀ẹ́ mbẹ̀. Uncle pàdé mú. ọ̀ngù. kí ni kí ló dé báyìí kí ló dé wá dojúbò mi kí ló dé tẹ dojúbò mi ẹ ṣé irú irú ọmọ npa ni ó dà ó dà ẹ bèrè lọ́wọ́ ẹ ẹ bèrè lọ́wọ́ ẹ èwo ni ti ọ̀rọ̀ client client client. bọ́dà náà mọ nǹkan tí mò ń ṣe ẹ ṣàmọ̀ pé mo wà into bag making so mo kò lọ sí mini factory tá a ti ń ṣe then mo kò lọ deliver ẹ fún client mi. I can testify. yes mo lè testify sí ṣe é ní ṣọlá tẹ̀ ah ọmọ yẹn wà industrious very very very industrious yes ah ah mo lè testify sí. má làágùn jìnnà ṣèbí kọ́ ló ń ṣàánú ẹ̀yàn ni eh i told them if there's anybody in this house that i can trust so much it's Ṣọlá wọ́n sọ kò sí nǹkan tí wọ́n sọ ń bì ah. mo ní gbogbo yín lè nígbà tí eléyìí náà sọ pé òun rí mọ́tò ẹ̀gbọ́n sọ pé òun rí mọ́tò ti sẹ́gbẹ̀ẹ́ gbogbo ní ṣọlá ṣọlá ṣọlá kì í ṣe ṣọlá tí mo mọ̀ o àzìmọ́dà ah. fà tó wá jẹ́ pé èèyàn lè gba ọmọ tí ń ṣe tiẹ̀ ni màá ti adopt ẹ̀ i'm telling you your your sense of morality is just so fantastic that uh, i'm happy you are in this house honestly at least ọwọ ẹ̀gbọ́n ẹ ọmọ akọgbọn lára ẹ ah. kò sí nǹkan tó mọ ọjọ́ ẹ ti democracy o democracy o ah. democracy o òde kúrò bí ojú kan. tẹ́bà sẹ̀ sí lọ́dọ̀ sọ́fíìsì ọ̀la tẹ́bà fẹ́ gbé mọ́tò yín dání kò eh. sọ me, mi màmá yín ọ̀dà ẹ̀. ebi eh, tí bẹ̀rẹ̀ sí lọ náà nìyẹn. Eh. <laughs> ẹ jẹ́ kí n lọ rest i'm really tired. o need ẹ o need ẹ o need ẹ pẹ̀lẹ́ he is written all over you. Ah. pẹ̀lẹ́ mọ́ dáadáa. pẹ̀lẹ́ díẹ̀ pẹ̀lẹ́ take care ara ẹ. ọ̀nkú ṣé mo pé irọ́ tẹ pa ń sìn nínú constitution. sọmọ pé sọmọ pé tí bá ju bàtà fún ẹ ṣé wọn mọ̀kàn tó lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ bá tẹ̀kẹ́ fún ọ̀nà hypertension nulẹ̀ ṣé ó dábẹ́ yẹ kí adúlù mi kì í ṣubú lulẹ̀ ní nǹkan tó tó kankan ọmọ máa fi ṣé òkú mi ló máa fi application hàn pé dádì transit ni o transit ni o ẹgbẹ́ kúrò àgbàyà ní ìjọ. ìrọ̀lẹ́ fẹ́rẹ́ lára hypertension kí láti ìsọ tó di kí lọ́dún pọ̀. ẹ ti parọ́ náà ṣáà lọ ṣáà lọ tó bá ti sọ pé mo parọ́ mọ́ ẹ̀ wà máa ju ìgbà lọ́ba junior nu kitchen àbúrò ẹ̀ ló ṣe dé yìí o ó ti rẹ̀ business ló bá lọ ọmọ tó àwọn tó bá ṣoríire nìyẹn ó bá business lọ. èmi náà ní political meeting lọ́dọ̀ náà. ṣòṣùgbọ́n ó ti tán ẹ lọ sí political meeting ẹ pẹ̀lú rice in kitchen lọ bá àwọn rice in kitchen lọ dáná pé junior kó lọ assist ẹ pé àdìsẹ́ mm. gbowó ẹ̀ mm. kó lọ assist ẹ. ẹjọ jọjọ jọjọ bá ti lọ jọjọ lọ make sure pé kì í ṣe political kọ̀kọ́sọ ló ṣe o jọ láìsí kíkiri kò ṣe o máa ṣe ọmọ ibi kan kó sọkàn kó sọkàn ẹ kí ló dé so jíjí dé ẹ kí ló fẹ́ ṣe ṣé bẹ́ẹ̀ fẹ́ dọ̀mí ni èmi ni fúnlẹ̀ fúnlẹ̀ tó ṣe kí ló ẹgbẹ́ mi ló dùn wọ́n. àjọ àjọ àjọ kí n jẹ́ kí n dín pẹ̀lú ẹ̀ fúnra mi jẹ́ kí n dín pẹ̀lú ẹ̀ ok. ẹ máa wọ̀ ni màá tó di president. máa ṣe bọ̀dé tí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sọ. ah ọ̀dẹ̀ máa tó di president. president kọ. pinky and brain ó di president. ẹgbẹ́ ìfimilẹ̀ ẹgbẹ́ ìfimilẹ̀ eh, ẹfimilẹ̀ ẹfimilẹ̀. ó yẹ kí wọn náà tẹ ẹ wá àwọn òdòdó ni kó tó di pé o jọ pé tó conclusion. tó bá yẹ ìgbọ́n mi jẹjẹ bá fi ṣe yín bì. ọ̀nà kó tó bá fi ṣe yín bì. tó yẹ pé jẹjẹ ni kó tó bá fi ṣe yín bì. ẹ ah, ta ọmọlọmọ ti parọ́ mọ́ ẹ lọ ba ẹbí lọfẹ bẹ̀rẹ̀ mọ́ èrò ìyẹn fìyẹn lẹ máa bọ ẹ fimilẹ tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú bá. bàbá ń bẹ níbẹ̀ bàbá tí ò bá gbẹ̀rẹ̀ màmá náà ò gbẹ̀yìn màmá kò fòṣì. ọlọ́wọ́ ṣíbí ṣọkọ ṣọkọ yọkọ tán.